نتلو على أربعكم فكم خاسرين وأشهد أن محمدا عبده ورسوله على كل الله وضع الشيخ صلاة الله ومحمد صلى الله عليه وآله وسلم وضعوا غير النبي أو صحابة عليه والسبيل النبي صلى الله عليه وسلم تبدي يوم القيامة أبيض وضع كفي كثيرة رهيب كفي كاريوة تفسير سورة المائدة لك بآية حكم من يكبر منه وضم في دينة من إليه الله عز وجل ohun sọ ìtàn tí ó ṣẹlẹ̀ láàrin ìlú wọn ìmúta àrí ìsàlám àti àwọn Banu Israel ìbá àwọn àyè yìí nínú àwọn àrùn ọjẹ́ àwọn ìtọ́ta tí ó wọ́n bí máa gbé Al-Qur'an ṣe jẹ́ òdodo sí. torí ìtàn tí Al-Qur'an gbé jáde yìí ọ̀rọ̀ àlẹ́bí Mùsá alayhi salam ọ̀rọ̀ ọgọ́rùn-ún àìmọye كل يا النبي صلى الله عليه وسلم النبي الله يا عيسى تكون جزء البيت جيه فمن موسى قل تواجد نبي الله عيسى sọ̀rọ̀ yẹn lọ́wọ́ ń sọ fún ànábì sọ̀rọ̀ àlẹ́ ìsọ́nà ó dájú pé ànábì kò sí láyé kò dáyé rárá ẹtọ́ wa wò àlẹ́ tó wá jẹ́ òní ẹni tí kò máa kà sáyẹn tó bóyá ọgbà jẹ́ra àtọ̀rọ̀ náà ni wá ń kà bókè jẹrẹ pété gan ọba kà gan èyí tó wà nínú àlọ́kọ̀ọ́ àrùn ìtàn yẹn àwọn afáàmọ́ kẹ́kẹ́ ju inú ti báyìí gbẹgbẹ lọ tó túmọ̀ sí pé alukọ̀rán wáṣẹ̀yọ́n nínú mọ́ ajẹ́pé wá ìyàtọ̀ lọ́wọ́ mi lọ́wọ́ wọn bá ìrọ̀ ní ti alẹ́bí tó ń bọ́ wọn àyọ̀ sẹ́lẹ̀. اللهم علي وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله عليكم النبي موسى وصفوه وإياه أو إيجاره àwọn bàlóbi sọ̀rọ̀ yìí wípé òkúrò ni'mata Allahi alaykum ẹ máa rántí ìkẹtọ́lọ́wọ́ bá ṣe fún yín ìdè já ẹ̀rẹ̀ sí kùn àǹdíyà ọlọ́run bá ní káwọn ànábì ọlọ́run tí wọ́n pọ̀ nínú yín wọ̀jọ́ ẹ̀rẹ̀ fún mùlúkà ó fi ṣe ní ẹni tí ọlọ́lá هو النبي هنا لكلة نبي الله استحاق هو النبي طاع هو يوسف أتي موسى عيسى يعقوب إسرائيل يعقوب تجبب يوسف النبي رؤى من tó òun ni pẹ̀lú bọ́ ìdúgbò ọ̀nà lọ́tò yóò tó lọ́nà sàlàyé pé olùwàtàbá ìtùlẹ̀ láti àbáyé إبراهيم وإسحاق ويعقوب ما كان لنا أن نشرك بالله من شيء وأن الله يمين على جرون الجموع وجعلكم ملوكا قلوا أنا أتشريني أولوكا لدري ó lè fi mọ ńlá òun ni pé kéèyàn dá wà fúnra rẹ̀ kó dá ní ọmọ kó dá ní ìyàwó kó dá lélé ó ní nǹkan tí ń gùn nínú ẹni yẹn ọlọ́lá ni wọ́n fi wáyé wọ àdáàkùn mẹ́rin yóò ta àhẹ́dẹ́rù nínú àìlẹ̀mù ọlọ́run bá kẹ́ ẹ̀yin ìbànú ìsọ̀rọ̀ yìí nǹkan tí kò fún ẹnìkan kan ní ọ̀tẹ̀ ìjọ ń ṣayé nígbà yẹn tí ọlọ́run bá fún yìí tó ọlọ́run bá ní kí àlẹ́lẹ́ sọ̀gbọ́n àdìsọ́lẹ̀ kọ́mọ́rọ́ sọ̀rọ̀ yẹn fún àwọn ará mẹ́kà kẹ̀lé pé àwọn tí àlẹ́lẹ́ yìí ṣiṣẹ́ fún àwọn àlẹ́wò náà tiẹ̀ láti mọ̀ fi ràn wọn létí pé nǹkó ti ṣẹlẹ̀ ṣáájú láàrin nàìjíríà ìmọ̀ ọ̀tá àti àwọn ìjọ rẹ̀. عليهم موسى يا قوم لكل الأرض المقدسة نعم يا يا قوم ادخلوا يا قوم ادخلوا أرض المقدسة نعم يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم قلوا أني عملت أي جوني ادخلوا الأرض المقدسة إلى اللي هو اللي تجي لما تونان بيت المقدس من كي جيروساليم لتوى الله التي كتب الله لكم tó ṣe pé ọlọ́run bá ti kọ́ ipe ìjẹ náà ni ẹ wọ̀ wọ̀lẹ̀ àtẹ̀tẹ̀dù alẹ́ àdẹ̀bá ìkùn pàtàkọ́lù ọ̀sẹ̀rẹ̀ olúwa ní ẹ mọ́ pẹ́yìn dáhùn kò ní ojú ogun alimami ní kẹsí wọ́n ní gbàgbé wọn ní olùkúlù alhàndùn mọ̀kọ̀dásà alẹ́tì kẹtẹ̀dà lọ́ọ̀hùn lẹ́kùn mẹ́ni alẹ́tì وعدكموها الله على لسان أبيكم إسرائيل تدوى بعدين جاء إسرائيل وتصفوا كده تلات أنه وراثة من آمن منكم في يوم جاء أيوب ibiti ẹ mọ̀ jogún fún mẹ́ni àmàlà nìkan ولا ترتدوا على أدباركم لو أن يمطينا يعني أي ولا تنكلوا على الجهاد ẹmọ pẹ́ ìdàpọ̀ ẹ̀ ní ṣe jihad kí ẹ̀ ní ja ogun pẹ̀lú àwọn aláìsàgbọ́ pàtàkì kan lè hú kọ́ sílẹ̀ wọ́n máa di pé ẹ wàá padà di ẹni tó ti pé yóò ṣòfò ẹ̀rìkì tẹ́ ẹ bá ti ṣe tọ́lọ́wọ́n bá ní kẹ̀ṣe tẹ́ ẹ dúró ti ẹ̀sìn ọlọ́wọ́n bá ẹ padà ṣòfò ni. olófà nígbà tí àwọn afábá ń sọ̀rọ̀ àbí tí àwọn kùtàkùtà bá ń pìtàn nípa àwọn bẹ́ẹ̀tẹ̀lù mákòmíṣẹ́ ní pé Jerusalem òun náà ń pè ní Palestine ní ìpè ẹ ti àwọn jíù ó kílèmù pé ilẹ̀ àwọn ni tipẹ́tipẹ́ kó bàbá ńlá àwọn Israel ibẹ̀ náà ni wọ́n gbé tó òdodo ni àmọ́ ọ̀rọ̀ ànábì Musa yìí ló ń sọ pé ṣe kó ti ó ti ó fi ẹ̀yìn ìbálẹ̀ sọ èrè sí ẹdún jẹ́ ìsọ̀rọ̀ ìrẹ̀bẹ̀ rí àpò ó ti sọ fún wọn ipe ìlú yìí náà lẹ́nu ẹ̀yìn lẹ́nu o àmọ́ ṣe é ṣe fún kékeré o ẹ̀rí kọ́ ọ̀rọ̀ ẹ̀jọ̀ bí ọ̀rọ̀ lọ́dún lọ́ọ́ ìbọ̀rọ̀ yìí tó náà ń ṣàlàyé pé وإذ قال إبراهيم يا رب اجعل هذا وإذ قال إبراهيم وإذ قال إبراهيم بطل إبراهيم تقول قالوا شنني إن كل إيه وإذ وإذ قال الله يا إبراهيم إن للناس إماما قال ومن ذريتي وإذ طيب ابتلى إبراهيم بكلمة فأتمهن قال إني وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذرية قال لا ينال أهلي ظالمين تو النبي إبراهيم بدون من دلون إكي الله شميني أكاجو الله يهدي ọ̀ni kọ́lẹ̀ wọ̀ ní ń borí yẹ̀ àti àwọn àrọ́mọdọ́mọ lójú tí wọ́n máa jẹ́ ìfọ̀mọ̀wà nípa síwájú ọlọ́run ńlá lẹ́yìn náà lò ahàbí bọ́ọ̀lù ẹ tó bá jálábò tó nínú àwọn ọmọ rẹ tí kò sí lọ́wọ́ kò lè rí ipò orí tí mo ń sọ. ilé mi nàbí ọmọ yìí àkókò náà sọ fáwọn èèyàn tó fáwọn ọmọ ẹni pé ana wìrà sọ́tù mọ́n ámẹ́rẹ̀ mi ń kù ogún mi fún ẹni tí ọba gba ọlọ́run ọba gbọ́ nínú nínú ẹ̀sùn ọ̀sọ̀ pé ẹ̀sọ́ bá ti jẹ́ kékeré rí tí kò jẹ́ mùsùlùmí tí ò jẹ́ olùgbàgbọ́ kò gbọ́dọ̀ kíra rẹ̀ mọ́ ìlú òun kò gbọ́dọ̀ mọ́ kíra rẹ̀ mọ́. tó anẹ́bùdá sọ fún ọ pé ẹ bá pẹ́ ìdá tó bá di pé àwọn tètè yẹn tí wọ́n gbọ́ lọ́wọ́ wa gbọ́ tó bá ṣígun sí lórí ẹ̀sìn tó fẹ́ pa ẹ̀sìn rẹ̀ ẹ̀ gbọ́dọ̀ قالوا يا موسى إن فيها قوما جبارين يعني هو نبي موسى يعني في wọ́n fẹ́ kọ́ńplé ìdí fọ́fẹ́ mú àwọn àwíjàre wá pé aláàánú lè wọnú lóyìn wọ́n ní nínú sí ọkọ̀ọ́mọ́n jọ̀bàrí wọ́n láwọn ìjọ kan wà ń bẹ̀ àwọn ẹni yẹn alágbára àti jàmbá jẹ́ nípa ni wọ́n wà iná lánàdé kúlà ha àwọn òṣìṣẹ́ fẹ́ wọn ló lóyún náà ní wọn bẹ̀ hátà yẹ kúrò ju mẹ́nà ha àti kí wọ́n jáde ń bẹ̀ fàyín yẹ kúrò ju mẹ́nà ha sọ́mà tí wọ́n jáde fàyín náà já kìlọ̀ gbà àwọn náà wà wọ bẹ̀. Nàmúlùkẹ́sìrì ni ayé àìsàn bọ̀rù. مدرك من مواجهة بأن في بك البلدة التي أمرتنا بدخولها تقول يلوتون قوي وقتال أهلها كبار بها قوما جبارين أي ذوي خلقنا آهلة وقوة شديدة تقول أكبر أنواع وإنا لا نقدر على مقاومتهم ولا مطاولتهم alágbára láti láfẹ́ bá wọn kẹsẹ̀ kánà bọ́nú kòtò bọ́nú ṣòkòtò lórí ìjà tó wọ́n lágbára jù wá lọ wọ̀lá yìí kí wọn náà dòkó la ilé ní amádáwó kíyà kò lè rọrùn kásùpá wọn ní òlú yìí lókun ìgbà tí wọ́n bá wà nínú òlú náà bàyí yẹ kó ju mí ní adakọ̀ náà tó bá jáde awọ bẹ̀ wọ̀nyí ńlá padà fọ́ pátálá náà bí a tí wọ́n bá ti jáde àní wọ bẹ̀ rárá yẹn ni pé anábì yìí sọ fún wa wípé nǹkan fẹ́ ṣe lélẹ́yìí o kàkà kí wọ́n gbọ́ pé nǹkan anábì wọn sọ ọjà mẹ́lẹ̀ wọn ní ìyẹn ni wọ́n ti ń kó ní kọ̀ǹdíṣọ̀ pé aléwọ́ ló lè yìí àmọ́ pẹ̀lú kọ̀ǹdíṣọ̀ káwọn bí wọ́n burú ìgbọ́wọ́sẹ̀ nínú ìlú yẹn mọ́ tó òun ni pé n tí ànábì ọlọ́run bá ń jẹ́ níṣẹ́ fún wọn wọn fẹ́ ṣe wọ́n láwọn ò ní ṣe nítorí pé àwọn tí àwọn ń bẹ̀rù wà níbẹ̀ tó eléyìí ó jẹ́ ìṣe tí àwọn yahudu lọ́nà ń ṣe àbálẹ́ ìsọ̀rọ̀ èyí àìgbọ́rọ̀ sí ẹni tí ọlọ́run bá rántí wọn. ونتبه تبعوا الموشي قال رجلان من الذين يخافون قال رجلان من الذين يخافون أنعم الله عليهما ليدخلوا عليهم فأرادوا وإذا دخلتم فإنكم غالبون وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين نعم nígbà tí àwọn ẹ̀yẹ tí wọ́n takú àwọn bàbá Israel sọ ní pé àwọn òní gbọ́ nǹkan tí àlẹ́bí wọn ń pè wọ́n sí nítorí sọ fún wọn wípé kí wọ́n ṣe wọ́n láwọn ò lè ṣe àrọ́bọ̀ ọmọ jùlá ni àwọn lèlẹ́ì àlẹ́yìnmá lẹ́ẹ̀mẹ̀tún ọ̀dínmá وهما مما يخاف امر الله ويخشى عقابه nínú àwọn bàánú ìsọ̀rọ̀lẹ́ àwọn èèyàn méjì kan wọ́n wà ń bẹ̀ ń ṣàánú wọn ó kẹ́ wọn ìkẹ́kọ̀ọ́ ń ṣe fún rẹ̀ náà ni pé wọ́n bẹ̀rù ọlọ́run ọba àwọn méjèèjì yẹn kọ́lá wọn jùlọ ní àwọn ọkùnrin méjèèjì náà wá ní pé bínú ẹ̀lẹ́bí náà yẹ kọ́ fún náà tó ṣe pé wọ́n bẹ̀rù yẹn pé àwọn bàbá Israel àwọn méjèèjì yẹn á ní àmàlọ́hù àìlẹ́yìn náà ọlọ́run ọba kẹ́ àwọn méjèèjì tó kí ni kẹtọ́lọ́ ṣe fún wọn ni pé ó ṣe wọ́n lẹ́nu tí ó bẹ̀rù ọlọ́run wọ́n ronú ẹ̀sìn yé wọn wípé ah, tí kò ti ṣe ọlọ́run ní ẹni yìí ní tó sọ fún wa wọ́n yẹ ká tẹ̀lé ni tó àwọn méjèèjì wá sọ pé ipe ادخلوا عليهم الباب wọ́n ní ẹbí ká wọnú ilé gbogbo ayẹyẹ ẹ wọlé tó àwọn ẹni tán wí fàyín dàkẹ́ tó mú owó fàyín dàkẹ́ tó bá wọnú ilé náà ẹni kí bá wọnú ìlú yẹn fàyín fún gọ́ọ̀lìbò ẹ borí àwọn tẹ́lẹ̀ ń bà yín lẹ́rù yẹn ẹ ń wọn. وعلى الله فتوكلوا اللهم كي بارا لي إن كنتم مؤمنين فتبجى مؤمنين لدوه تقول إلي أبالون وبابو ọ̀sìláwọn ọlọ́wọ́ bá gbọ́ àmọ́ ìṣòro wọn ni pé kí wọ́n á tẹ̀lé ànẹ́bìtọ́ ọlọ́wọ́ bá rán fún wọn ẹni pé tẹ bá ń wọ ayà yìí nǹkan tí ń ṣàlàyé tọ́wọ́ mi kó àlẹ́bíkọ̀ ọlọ́ọ̀fẹ́lẹ̀ kó mọ náírà ti fún àwọn lárúbáwá àtàwọn àlẹ́wò mọ̀ yìí náà lónìí táwọn mùsùlùmí òun ni pé òun ti ṣe ọlọ́run ọba yẹ ju bùtọ̀ ẹ̀kù dandan ni kí ni òun tẹ̀lé àwọn kẹjì bú tọ̀ ẹ̀kù dandan ni kí ni òun tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run ọba náà tí wọ́n ti ní ànábì ni tó fún yẹn ni pé kí ni tẹ̀lé tí ọba ti tẹ̀lé alẹ́lúwa sallallahu alaihi wasallam ti pé ìtẹ̀lé rẹ̀ kò mú láyàyàn ẹnìyàn kò fẹ́ jẹ́ mùsùlùmí nù kò fẹ́ jẹ́ mùsùlùmí gẹ́gẹ́ bí àwọn ìjọ alẹ́bí Musa yìí bí wọn ò fi fẹ́ jẹ́ ọmọ lẹ́yìn dáadáa fún ànábì Musa ó sọ tọ́lọ̀ wọn bá wí fún àwọn ńlọ lóhùn wọn lọ lóhùn. òun ní ẹ lọlẹ̀ wọnú ìlú bá ti wọ bẹ̀ ogun ẹ bá wọn fẹ́ bàjágún bẹ̀ ẹ gbọ́dọ̀ bẹ̀rù rẹ̀ a wọn ni lọ́wọ́ èrùkè lẹ́yìn kó láti wọn wọnú ìgbé àwọn aláwọn ìlú wọn lé mẹ́sẹ̀ àwọn ilé yóò pààyàn wọn èsì ìwọlé dandan wọn èsì ìgbébẹ̀ wọn. Ìjọba ọlọ́wọ́ bá ọba tí kì í ṣe alábòsí ọba sọ pé nínú àwọn ènìyàn o àbáwọn méjì kan wà níbẹ̀ kì í ṣe gbogbo ni wọ́n rí o àwọn méjì yẹn ọlọ́wọ́ sọ pé wọ́n kọ́ ní fáwọn pẹ̀lú pé òun sànù àná àná wọ́ọ́wọ́ àdìsọ́lọ́hún ó ṣe ìkẹ́ fún wọn ó tó wọ́n ti pé ń jẹ́ ọba kí wọ́n tẹ̀lé ìtọ́lọ́wọ́ bá jọ ránṣẹ́ sí yàn nítorí jẹ́ kọ́lọ́wọ́ bá kẹ́yàn lọ nítorí jẹ́ kọ́lọ́wọ́ bá dáyàn lọ lánàá yẹn ẹ wo orúkọ abẹ́rẹ́ yìí ló kọ ìlú kúkú wọn kó ti bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tó ní máa ń kí ánà dáná ánà sí kàbí láàyè nínú ṣe wọ́n lè dáre ká fọ́dù lọ́ọ̀yì àìlẹ́yìnà wà áìlẹ̀ náà ti wọ̀lá kí ní àkàtàrà náà ti láyà àìlẹ̀ ẹni tí ìgbàgbọ́ rẹ̀ bá dúró tí tẹ̀lé ànábì rẹ̀ sọ̀rọ̀ àlùsọ́lá tó fẹsẹ̀ múlẹ̀. sọ ìgbà tí àwọn méjì ń kó sọ fún wọn pé ẹ wọ́nù yìí ẹ lé ọlọ́run ọba. قالوا يا موسى إنا لن ندخلها أبدا ما داموا فيها متقون يعني àwọn oníwọ́n ló lu ìbà lókun bàtà ènìyàn bá wà ń bẹ́ ọlọ́bẹ̀ ni wà sòkò ní aláwọ̀ lú yìí o àwọn kọ̀ǹdíṣàn lélẹ́yìn tòlẹ́ ó fi rí ẹni tó bá fẹ́ gbọ́rọ̀ sí òṣìṣẹ́ ọlọ́run wa lẹ́nu àtẹ̀mí tí ọ̀fẹ́ gbọ́rọ̀ sí lẹ́nu tẹ̀bá ní tábẹ́lì rírẹ̀ ẹni tó ṣe táàtì gbọ́rọ̀ kan sí àlùmẹ́bí lẹ́nu yóò ti mọ̀ ọ́ àmì ẹni tí kò ní tẹ̀lé ṣe yóò máa mú àwọn ẹtí ìdíje oríṣiríṣi wá ní yóò máa mú àwọn àwùjáre oríṣiríṣi wá ó lè ní àsìkò yìí kò lè gbà bẹ́ẹ̀ àbí ìlú yìí á ìlú yìí lè tayọ pé èèyàn máa sọ lóńdó ní káwọn ẹgbẹ òun àbí àwọn bàbá kan ti ń bẹ bọ́dé ń ṣe é nù tipẹ́tipẹ́ ìgbẹ́ láti mọ ẹtí dìbò ara wọn kò fẹ́ gbọ́. ibi rẹ̀ ti mọ̀ pé ẹjọ́ rẹ̀ tẹ̀lé tọlọ́run yóò tẹ̀lé tí alẹ́ lè mú wa pẹ̀lú tí alẹ́ lè mú wa fẹ́ kó làbẹ́ mi ò lè fẹ́. àmì tí o bá lẹ́tọ̀ ọlọ́run bá ṣe fẹ́rí orí ìfẹ́ ló ti ẹ̀yẹ náà ni ọmọ ìdúró lórí ẹ̀ wọ́n bá wọn bá lọ́ ìsọ̀rọ̀ yìí orí ìfẹ́ wọn òun ìfẹ́ inú wọn òun náà lọ́ka dúró lórí wọ́n ti fi wọn lọ́sọ̀mọ́ kò jẹ́ à ah, ẹ gbára lọ́lọ́run ah, ẹnu ẹ wọ bẹ̀rẹ̀ kọ́rọ̀ náà ní bá yín kún wọn lọ́wọ́ kó tó wọn lè fi lẹ́tọ́ fún yín ah, ẹni à níbí àwọn ò lọ fásitì àǹtà wọ̀rọ̀ bòk ìwọ nìkan máa dá lọ ọlọ́run rẹ̀ sì hàn máa lọ fàkọ́ọ̀tìlá ẹ̀mẹ́jì ni bá jà ẹlọ́mọ bá wọn jà iná àwùná قاعدون ibi làwọn ó jòkó ẹwọ ẹwọ àlèkìtìbá tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run tó ó ní àwọn òní lọ́dà wọn tọ́ àlẹ́bí musa ní kọ́lá rọ́bì olúwa o ó ọlọ́run inni la amliku illa nafsi ní lágbára kankan àyàfi ẹ̀mí mi mo lágbára lérí ara mi kékeré mi ó ṣe tó pa mí láṣẹ wa áàfì àti ọmọ ìyá mi yìí mo lè mú náà lọ́wọ́ tó náà èmi rẹ̀ ti rọ̀ fún ẹ̀sìn ọlọ́run فافرق بيننا وبين القوم الفاسقين ọlọ́run mọ́tà fi òpinya sí àárín wa àti àwọn ìjọ tó ń jẹ́ kò kí yìí àwọn aláìgbọràn tó lọ lẹ́nu yìí tó bí alẹ́mọ̀tá ti bẹ̀rẹ̀ sí ní dáwọ́rọ̀ gbogbo ara rẹ̀ lọ sí àwọn eléyìí ò ní dúró sí yàn àwọn eléyìí fún lọ́rọ̀ ọgbọ́ òun ní òjíṣẹ́ wọn tẹ̀lé aláìlẹ́sìn ọlọ́run wá ṣe ni wọ́n kọ́ọ̀lì ọlọ́run ní fa iná àmọ́ ṣàrọ́mọ́tún àlẹ́yìn pé ilẹ̀ yẹn ìlú mímọ́ ó di ìwọ̀ fún wọn. أربعين سنة فوقوشي أدون ما في يريد كده يتيهون في الأرض وما دعوتي إن كان بني إسرائيل وهو الجود بتاع الجريدين لا يختلفون فعلا wọn rí bí wọn wọn lè sọ pé ìkànnì ló àwọn tó ní wọn فإن محرمة عليه أربعين سنة يسيرون في الأرض فلا تأس على القوم الفاسقين الوالي ما بانوجة والنبي صلى الله عليه وسلم نقع وراء ونصبت جاء فوكي على إدبارا تورينيك ولا غيره ọlọ́run tó àlẹ́bí ní inú tó tí wọ́n lára àwọn kan tí wọ́n gbọ́ tí wọ́n tẹ̀lé tí wọ́n pè wọ́n tí wọ́n dáhùn wọ́n fi ọ́ sí ẹ̀yẹ́ tó pé ọ̀rọ̀ burúkú ni wọ́n ń sọ sí ọ ibi kó ń pè wọ́n bí kí wọ́n á wọnú Islam wọ́n wà lára rẹ̀ tó ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí nàbí ọmọ yìí Mùsá ó ṣẹlẹ̀ sí lọ́dún wa sọ ọ̀run fún àmẹ́lì sọ̀gbọ́n ọ̀rọ̀ ìfẹ́lá bẹ́ẹ̀ ni obìnrin tó lọ́la ṣùgbá ọ̀rà tó pé ẹ̀ka kíyèsí aburú oríṣiríṣi ní ìgbẹ̀lọ́wọ́ àwọn èèyàn àwọn ọ̀nà àánú oríṣiríṣi ọlọ́pàá ọ̀gbìn ń sàánú àwọn mùsùlùmí àwọn èèyàn náà ara nù ọlọ́run àbí tó ga jù nínú ti ọlọ́run olùkọ́lọ̀ ó fi èèyàn yà pé á nǹkan burúkú ni láàrin ìwé ìṣe ṣé o rí pé nǹkan tí ò ga ní làwọn ẹni yìí ń ṣe bóyá ọgbọ́n ti ṣe darí ó padà wá yí èèyàn pé á tó ní ọ̀dà wọ́n kẹ́ wọn wọ́n ti sàánù rẹ̀ lọ. Bọ̀tọ́ bá wá ń pe àwọn èèyàn kí kẹ́kọ̀ọ́ kò níbi nǹkan yẹn oríṣiríṣi lọ́mọ wá rí oríṣiríṣi. Kó o lè jẹ́ pé ilé ẹjọ́ wú mẹ́ni. Kó o pé ilé ẹjọ́ kó ṣe pé oríṣiríṣi lọ́lọ́wọ́ àmì ìtakò òfin ọlọ́run lórúkọ ẹ̀sìn náà lọ́wọ́ ń bẹ̀ wọ́n ti di ara wọn bẹ̀rẹ̀ wọ́n ti kéwù ojúṣe rẹ̀ ni pé ó yà padà sí bẹ́ẹ̀ ó dájú wá sí kan wọn ó ti kẹ́ wọn pé nǹkan tí wọ́n ń ṣe yìí kì í bẹ́ẹ̀ náà ni mọ̀lẹ́bí bẹ́ẹ̀ náà ni àwọn ará yóò jẹ́ kí wọ́n mọ̀ pé ah, ọ̀nà tí wọ́n rìn yìí o ọ̀nà tí ò dáa ọ̀nà tó léwu ni torí pé nígbà tó lọ́ọ́ ti kẹ́wọ̀n òun ìwọ̀n gbọ́dọ̀ pé kí ìfẹ́ yẹn kó wá mọ lórí èèyàn nìkan wọ́n ti kí kẹ́wọ̀n kó fọ́nká kó fọ́nká sọ́dọ̀ àwọn èèyàn náà ìwọ̀n gbọ́dọ̀ wá jẹ́ sí ọ̀rọ̀ ọlọ́run gbọ́dọ̀ yé yẹn dé kó pé kó mọ̀ pé tí bá ti sọ ti ní nǹkan bá ti ṣàlàyé fún yín ẹ̀yin lẹ́mọ̀ àmì ìwọ̀n gbọ́dọ̀ ṣàlàyé yẹn dé ògóńgó ẹ̀rọ gbọ́dọ̀ fi bẹ́ẹ̀ pamọ́ tí ó yẹ wọn ẹ wo lásìkò yìí nìyẹn tí a bá ń sọ pé àwọn èèyàn tí wọ́n ń gbé aburú hàn jáde tí wọ́n ti rẹ́ bí láti máa dá ìdákùdá sínú ẹ̀sìn lórúkọ lórúkọ kíni lórúkọ ẹ̀sìn ó tó wọn sọ pé mọ́kàdì yìí ń ta da kalẹ̀ fún ìmọ̀ ni ẹ̀sìn ni ìjọba kọta ní ọgbẹ́lẹ́ ìsinú lò ní dùn ó kẹ́ ẹ̀hẹ́ ìmọ̀ àtẹ̀sìn náà lórí ẹ̀dá alẹ́ fún tó kí ni wọ́n ń jáde níbi tẹ́lẹ̀ ìdá ìmọ̀ àtẹ̀sìn kalẹ̀ tó táwọn kan wá dìde pé ibi ìlànà ti láti rí láti gbà kọjá tó wá dìbò kan wá kọjú pé ń ṣe rí sí ń tẹ̀lé ńlẹ̀ ọ̀run tó tó ń fi ilé o á kí ni kò tóbi bẹ́ẹ̀ kò bá mu bẹ́ẹ̀ kò lọ bẹ́ẹ̀. tó kódà àwọn nǹkan tó wà fẹ́ tó kílẹ̀ jù láyé tó kílẹ̀ ìbá tí mo sùn kórè ọ̀tọ̀ yìí àwọn tí yóò tẹ̀lé rò rárá pàlọ́ iṣẹ́ rẹ̀ tí bá ń sọ̀rọ̀ lásìkò yìí tí ò bá sọ̀rọ̀ kò sí wọn dá ní àpá ẹnu ẹtú tó lè ní òun ẹ̀ bóyá kò bọ́ bóyá kò bọ́ àmọ́ tó gbọ́ tó wá dákẹ́ tó wá lọ kéré àlá ilé tí ó wà ní àbí àwọn àfáà wà <laughs> ní ọlọ́ọ̀dẹ́ àríwọ̀ ẹ wọ́n ní ẹni ọgbẹ́ àbí mùdírù mọ́lá yìí ní ọ̀rọ̀ wọn tó ń wí wàlá ọlọ́mọ tí wọn náà lọ́tọ̀ ọ̀rọ̀ tí ah, ah, mo wò ní wọn pé ìwọ̀n mùdírù wọn yìí mo dùn lọ́kọ̀ yìí ẹni tí òkè ẹ̀lẹ́ rò rárá kò lọ́wọ́ sọ pé ọlọ́run náà ti aláyé ní ọ̀tọ̀ ọlọ́run tí ó ń ní kékeré náà. a lọ́sẹ̀ ní ń gbọ́ olówó wọn sọ ọdẹ àjẹ bí wọn pè é sí kéèyàn wọn dìde nìyí. mo wá ti lẹ pé ìmọ̀ nǹkan tí ẹni ń wí ẹnìkan sọ fẹ́ni kejì rẹ̀ ó ní kí wọn mọ ní gbogbo àtọ́ ti jí lásùbà náà lọ́mọ sí òun títí àtúbà sí ẹ̀rọ gbèsè bá jí lágbo bá tó bá táwọn bá jí lágbo mẹ́wàá àwọn ẹni tó ti ẹ̀rọ bá tó bá tó wà àwọn. mo wá ní àtàlóyún ah, àrùn ó mo ní àwọn ìjọ ẹ̀rọ àwọn ìkíni ó mo ní lórí fóònù yìí wà wà lọ́wọ́ mo ní lórí fóònù yìí wọ́n ní gbogbo lọ́ta fún gbogbo àgbẹ̀ta láti jí náà lẹ́yìn ká lọ sí òun ẹ wá wo tẹ́tì mọ̀kọ́ ọlọ́mọ sí ìrìn ló jẹ́ kí ìfẹ́ ló wá fi dààmú èèyàn òsibí tí ò ní gbìyàn dé ẹ̀rù gbàdọ́kọ̀ sọ pé ẹ ẹni tó bá bá rìn kú níbi ìrún ó lọ ọba ìrún ọba araka yẹn oníbẹ̀ ilẹ̀ ẹni tó bá tó bá sùn júùjù náà kó forí kanlẹ̀ ọba ìmọ̀mù lórí forí kanlẹ̀ ọlọ́ọba ìwé wa dákẹ́ àrọ́wà àti ọlọ́mọdé àti àbá ẹlẹ́sàn àbá wọn ní nǹkan tí wọ́n ń sọ òun ni pé ẹni tó bá bá sùn júù ẹni yẹn bá jọ̀mọ́ ni kò bá rọ́kà orí mi mm, ọrụ yẹn tẹ́tì dákẹ́ tó ti kọ̀rẹ́tì ní o ewu ewu ìgbéraga ìgbéraga ó ní ọ̀rọ̀ yẹn pín sọ́nà méjì ipa àwọn kan ní tó wá forí kanlẹ̀ ọdẹ tó náà sábà sọ ọ́ sọ tọ́lọ̀ ti di kí ọmọ tó ń kọ́ kọ́rẹ́tì ti bá ń sọ̀rọ̀ wọ́n ti sọ ẹni yẹn mọ́ oríire ni wọ́n sọ ẹni ti ti ti mi wọ́n ń gbà wọn wọ́n kàn ra gé ọwọ́ ìbẹ̀rẹ̀ kàn ra gé sí ìgbà gbé àwọn àti òǹtọ̀rọ̀ wọ́n ti máa tọkọ̀ bẹ́ẹ̀.

ẹ̀ríkà tó ká súnmẹ́yà rẹ̀ ní òru ẹ̀ríkà súnmẹ́ tààrí ìdíkẹ́ wọn ní sọ́kùnfà ẹ̀ríkà súnmẹ́ rí i nínú àwọn ìbámu ìpè nílùú wọn ni à ṣé wọ́n ti táìmù àtúbà ìyá yẹn yàtọ̀ tó ń pọ̀ mẹ́fà wọ́n ti pé òun ò dúró wa lọ gbèdálì wa ni ẹ máa wọ́n gbèdálì ní èlò ní jì ní bọ́dé bí mo dúró bẹ́ẹ̀ ká ọ́n lẹ́yìn kẹ́kẹ́ ká lọ́nà wa ìdúró sí ní kí ọlọ́pọ̀lọpọ̀ fara ọkàn yẹn ọlọ́pọ̀ bá ọkàn yẹn kó wọ́n ti kọ́kọ́ yẹn ó bí. ó ní ìjìláàlì wa ni màá di yín tí wọ́n ń sọ ìjìláàlì wọn ló ju wa o olùkẹ́ òun bí ọ̀tún kó rèé taratara tó tó o òun gẹ́gẹ́ mọ́ ọ́dún tó taratara tó ń jù yín tòtí wọn rẹ̀ ní pé ìyẹn máa ń jí ẹni tó bá tó bá ń sùn fún ìrùn ìpínlẹ̀ àkọ́kọ́ nù. tó wọ́n á sọ̀rọ̀ gbàtí wọ́n sùn ojú pé ah, òòrùn ló pọ̀ gbàtí wọ́n kálukú tají báyìí wọ́n rí pé ilẹ̀ ti òòrùn ti yọ helicopter action òòrùn ti yọ pẹ̀lú ọ̀gá àwọn ah, ọ̀gá pẹ̀lú ọ̀gá ẹni tán gbogbo kálukú lè ní sálùwàlá tó ibi ìwáyà mi bẹ̀ ìtọ́ka ẹ̀ kò tún bẹ̀ àwọn ìwáyà kan bẹ káwọn bẹ àkìyàgà ah, wá dé ṣẹ̀kọ́n nínú ah, àyíká kò yìí ṣètọ́nù oorun oorun ìta ìwé tí atẹ́gùn olùkú tó wà lórí lásán láì ó lè dé wọn náà tó ń tó nù yàrá rẹ bí ìgbàdúrà wò tó máa ń di ètú ń bẹ́ nù yàrá rẹ nù àti táyì ń bẹ́ nù yàrá rẹ tó pé ó di ojú àná ìgbà tó wà ní wọn fẹ́ ha ẹ̀yìn ẹ̀ dìín أين التقوى؟ إيه؟ آه ما كما شاء تو أبي تكلي تكلي على الواقع رفع القلم عن الناعم حتى يستيقظ ike wọ́n gbé kálámù dúró fún tó bá sùn fojú gbà tó bá jí àlejò sọ pé ẹ máa sùn bá láti bá àlejò ajínà rẹ lọ́mọ sáà sàmì fún yàwó bàtí kọ́lọ́wọ́ bá tó mú ìrún wá fún àlẹ́bí gan tó ní ìnà sọ̀lá káàdé àyẹ̀ mọ́kùnrin nínà fìdá bá ń mọ̀ òkúta. olúwa ní ìrún mo ṣe jí tóbi tí mo ti lọ òun ni pé ìtẹ̀lé àgbẹ̀bí ọlọ́run ọba ìdísúná mẹ́sàn lọ́wọ́ ìtọ́lọ́ ìmójútó ẹ̀sìn ọlọ́run ọba òun náà ní kéèyàn òdìsúná mẹ́sàn mọ́ ní ìmọ̀jútó tí ẹ̀rọ wọn mú pẹ́sìn ọlọ́run yẹn ìyẹn ní wọn wu ẹni tí wọ́n bá fẹ́ bàjẹ́ bó ṣe lè kó ń tọ̀ wọn kó túmọ̀ yàn tó ẹ̀mí yàn kọ̀ àǹfààní tí ẹ̀ bá ti lè ní láti fi lè kọ́ ẹ̀yẹ́ gbọ́dọ̀ máa lò láti fi kọ́ nìyẹn tó nàbí ìmọ̀ ìmọ̀ òta ó sọ fún ọkọ tọ́ bẹ́ẹ̀ ṣe ni pé ẹni wọnú ìlú yìí fẹ́ẹ̀ gbọ́rọ̀ sí mi lẹ́nu ìlú yìí ó ti dìwọ̀ fún yín o ọlọ́wọ́ ni wà láà tàkà alẹ́ lọ́kọ̀ọ́ mi fa òkè ọlọ́wọ́ ànábì mọ́bàánú jẹ́ lórí àwọn èèyàn tó bá ti jọ́ òkì bó tọ́tọ́tọ́tọ́ òun ní gbọ́ òun ní gbà àmọ́ òtún ti bẹ́ẹ̀ náà sọ tiẹ̀ sọ tiẹ̀ tó bá sọ tiẹ̀ yòókù lẹ̀ fún ọba tí ọjà wọn wọ́n ti lọ àlejò náà واتل عليهم نبأ آدم بالحق إذ قرب قربانا فتقبل من أحدهما ولنتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين وإن بسطت إلي وإن بسطت إلي بسطت لمن أنا باسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين نعم الله عز وجل الغاشم الطيب القرآن أو رشد في الله iná ni ọlọ́run bá fi ṣe nígbà tó ti ń jẹ́ mọ́ ẹ̀gíza ohun ìmọ̀ kí èrò lè rí rẹ̀ tí ò sí ìwé kan tó dájú rẹ̀. ọ̀rọ̀ mi ní ìmọ̀ ìmúta náà wọ́n bá sọ fún ọ̀nà ìtọ̀gbọ́ ọ̀rọ̀ sọ́nà kọjá bákan náà fún ní ó ti fẹ́ padà sí láti ṣàlàyé nípa ọ̀rọ̀ tí ìyàwó máa ń ṣe ọ̀tẹ̀ tí wọ́n máa ń ṣe ẹ̀gàn tí wọ́n dán àbòsí àbòsí ṣe ọ̀tẹ̀ mú àwọn ọmọ méjì wá ní àwọn ọmọ ìlú ẹ̀kọ́ rẹ̀ adam ìlú kẹ́lẹ́ adam bí àwọn méjì kan wọ́n kò tán ní kọ́bílà wọ́n kò tán ní hábílà kọ́bílà àti hábílà so bí n tó ṣẹlẹ̀ láàrin wọn ẹni pé ìtàn tí ó ti gbajúmọ̀ ní wípé ẹnìkan pa ẹnìkan láàrin wọn irú àwọn ìtàn báyìí kò ṣojú àlọ́lùkọ̀ mọ́ ọ̀rọ̀ sọ́nà tó kò ní ti pé nǹkan àlùmọ́lẹ́ nìkan lọ́rọ̀ fún mi àákàtúmọ̀ pé ọ̀rọ̀ án wá ìyílá tó lọ ọlọ́run ọba yìí tọ́wọ́ wọn ni wọ́n lọ àlejò wà lẹ́bi tó kà fáwọn àwọn èèyàn rẹ̀ nígbà ibùnẹ́ adam bil haqq ìròyìn àwọn ọmọ àlẹ́bi adam méjì ibùnẹ́ adam ọmọ àlẹ́bi adam ọ̀rọ̀ tó lè ṣẹlẹ̀ lódodo ni o ọ̀rọ̀ tó clear tí ò fi rọ́ ń gẹ́gẹ́ bó ṣe rí gẹ́gẹ́ nìyẹn ìtàtọ́lọ̀ bàbá ń sọ fún wa lẹ́bi kì í ṣe tàn rọ́ torí nígbà mi sẹ́lẹ̀ máa pín tàn ìtàn tó ti pẹ́ yóò ti máa pa ní tí kò sí mbẹ́ tó máa pa sí i ẹlẹ́bí ni ara ẹni rún kò sí omi ẹ̀ nínú ọgbọ́n ṣé báyìí báyìí ló ti rí pé fáwọn tó bá ṣẹlẹ̀ lọ́dún kan wọ́n gbà àmọ́ wa ń bẹ̀ gbogbo ilé ìṣẹ̀lẹ̀ tó kàtúwa ni lọ́lọ́ọ̀bí sọ pé ìtàn tí mi ń sọ fún yín o ìtàn òdodo ní o òdodo ní o ọlọ́run méjèèjì yẹn àwọn ni mo dákọ́lẹ̀ pẹ̀lú kọ́bílà àti hábílà ìwọ ni pé ọlọ́run bá fún kan ó kẹ́ ẹ́ ọgbà nítorí súnmọ́ ọlọ́run ọba rẹ̀ ìyẹn ni pé àwọn méjèèjì ètò kọlọ̀dá kọlọ̀dá náà àwọn méjèèjì lọ lè fi nǹkan kan láti fi tẹ̀lé láti fi sin lọ́run kurban ẹnikẹ́ni pé ọlọ́ lè gbé nǹkan kan ọlọ́run mo lè súnmọ́ mo lè sùn yọ́ bí pé mo kì sàrà eléyìí mú nǹkan ti ọdún sàrà ẹnìkì náà mú ọdún sàrà. Ìwọ́n ní àpẹẹrẹ tó ti mọ́ mọ̀ pé ọlọ́run ọba gba ìjẹ nìkan òun ni pé iná nǹkan tó wà láti tọ́ náà tó wà gbókè ní ẹ̀ iná ń jó ní kéèyàn dákú lápòjú rẹ̀ kí wọ́n mú àwọn kẹkẹ nínú àwọn kábàbà kíkẹ́ wẹ́yà oṣù kó kábàbà oṣù kó kalẹ̀ lórí ọjà kábàbà ọwọ́ kiri rẹ̀ wọ́n pe àbíkí yọ zaka nínú ọ̀kábàbà lórí àwọn ìjọba yẹn yọ ni pé kiri yẹn ni wọ́n yọ wọn ní ti lu òun wọ́n kó kalẹ̀ tó tọ́ wọ́n lọ òkèlè òṣèṣàrà àmọ́ nǹkan tí wọ́n rí ni pé iná yóò wọlá tó pè yóò gbé kiri yẹn lọ wọ́n rí pé èyí rẹ̀ wọ́n lè ká kíkẹ́ ọlọ́run bá kiri yẹn lọ. bàbá ṣe bẹ́ẹ̀ tẹnìkan ni ó lọ sókè bẹ́ẹ̀ tẹnìkejì kò lọ. èsì ni wọ́n fẹ́ á ah! kíkẹ́ ó túmọ̀ sí pé ìtọ́wọ̀ ti gba ti ẹ̀mí ẹ̀mí tiẹ̀ ìṣẹ̀kó tiẹ̀. tó ń wúlò lè ṣiṣẹ́ ní kejì lọ. náà ìmọ̀ mi kẹ̀kẹ́ ní pé tìrìkẹ́ ni ni wọ́n ní ìdìbò akọlọ̀tà alẹ́rì akọlọ̀tà sí ilẹ̀ láyé àjọ jẹ́ وتقبل القربان الذي أخلص فيه لله عز وجل tó òun wò pé á títí ó ṣe tiẹ̀ pẹ̀lú pé òwò tí ìfúnmọ́ lọ́wọ́ ṣe tí ń gbà mí náà ìkànnì mọ́ ń ṣẹlẹ̀ ṣe pé ẹnì kan ò tún ní mà tó ní ti ń bí ẹnì kì í tòwé àgbà nǹkan tó ní ìtọ́jú pẹ̀lẹ́ sí òun ní dáadáa tó ẹ bá wá lẹ́nu ìwú kọ́nà ìlú ìlú wọn ní <laughs> lọ́dún sí àmì àwọn oríṣiríṣi ń bẹ̀ sẹ́ni mi ni pé àfọ̀n lála afálágbájá sọ̀rọ̀ fún àmì bàbá mi ti àwọn oríṣiríṣi olóyún ọ̀nlọ́lá afá làwọn ìyá kan lọ́la ní kan ẹlòmíì ọ̀nà ìwà láti ẹ̀kọ́ ọ̀nà ọ̀nà ọ̀nlọ́lá ọ̀rẹ́ ọlọ́run nígbà náà tó nígbà tí kọ́ ni pé inú ti yọrọ pé ọ̀wọ̀n ọ̀sẹ̀ mo ti máa ń lálà ẹlòmíì ti wò ní ṣe bẹ́ẹ̀ mo ti rẹ́nì kan rí oorun sọ pé òun lọ lálà mẹ́rin dá ìgbọ̀n mi bí ọmọ lálà tẹ́gẹ́tẹ̀ báwọn ó ń wò wọn náà pé àkókò ah, tẹ̀ lánàá kànáàbì òun àkókò tó wá rí ẹgbẹ́ náà tó yà tó wà lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀yẹ lórí ibú òkú ọ́ ní ọ́ kúrò sí tó wà pátá kiri ọ̀rọ̀ lánàá lẹ́yìn òkúrò sí tó ẹ̀ ti pé yóò ti di kéde ó ti dẹ̀gbẹ̀ náà. tó ìgbà tí ọlọ́run bá tiẹ̀ òun náà ti mọ̀ pé àpẹẹrẹ pẹ́ẹ́ni yìí á ah, fún mọ́jú mi lọ lọ́dọ̀ náà àbí kó jẹ́ pé ọ̀nà tiẹ̀ tó gbà sí iṣẹ́ tiẹ̀ yìí iṣẹ́ rẹ̀ yìí mọ́ ní tó fi sílọ́run yìí ọmọ ẹsẹ̀ kan ló kílẹ̀ fọlọ́run bá tiẹ̀ yìí pàtàkì ó ti wá títí tó rọrùn lè fún ara rẹ̀ ṣe ẹ̀gàn àdáwò lánàá kèéta àgbákò tí ojú òní tó lẹ́gbẹ́ ni wọ́n ní orí pẹ̀lẹ́sẹ́ nìkan ó ní orí owó nìyí ẹ̀wọ̀n ọ̀nà tó gbà rí lọ́kọ́ làwọn lè lẹ́nu ní ìbá. ní ìtìlú àwọn ọmọ tó lè ní ẹni bí àyẹ̀wò ní ìṣòro ìdákọ̀ rẹ̀ o kò lè lẹ́nu ní ìbomi o tó bọ́ rẹ̀ lè lẹ́ sọ̀bọ̀ tí a kí ní kẹ̀mí ẹ̀ mọ́tò ní ẹ̀wúrọ̀ àwọn kan ní ìpẹ́ láyé náà à tó mú lẹ́nìkan á pàyà lọ́wọ́ sí ẹ̀mí ẹlẹ́gàn àlá ìrọ̀rùn sí ẹ̀rẹ́ lẹ́gbẹ̀ẹ́ tí ó tó bá ti rí tó lè jọ tẹ̀lé báyìí ẹ̀ kì í rí ní ojú rẹ̀ ojú ẹyin ojú rẹ̀ lẹ́kìn ọmọ pé inú ilé yóò dùn kò ní rí múra ẹ̀gbọ́n sábà ní ẹ̀yẹ́ wà ní fọ́tíwá nínú ẹlẹ́gàn ẹnu òun ojú ẹ̀ ti máa lẹ́yìn bí ẹ báyìí ẹ wá wọ àdéhùn àfáàdùn àǹfààní ẹni tí ó láyé ti wọ́n lórí lọ́kàn ìyá ìjọba gbọ́ ọ̀rọ̀ pọ̀rọ̀ ní ọ̀rọ̀pọ̀ ìyá ìjọba gbọ́ lọ́kàn wọn sọ ní ọmọdé àfọwájú wọ́n ṣe wá ní ẹni tí wọ́n rí owó orí ènìyàn tí wọ́n bí mọ́ èyí ọ̀rọ̀ ṣẹlẹ̀ sí kọ́ńdílà wá sí kíníyàn orí ìyàn lẹ́yìn kọ́lọ́ lè gbìyànjú láti wọn lọ lè ṣe kúkú pẹ̀lú ọlọ́run láti lọ lè tó wò ṣe orin rẹ̀ yíyọ ọ̀gá rẹ̀ ìdílé tọ́kọ́ yìí yóò wò ni. sọ àní mo rẹ́ mo tẹ́ tí ń sọ yìí náà ó ń sọ fáńkì báyìí pé bóòlù yẹn ṣe ń rọ ọdún báwọn mo ní àwọn ti gbàgbé wọn láwọn yọrọ tó kó máa yẹn ṣáà wò bẹ̀rẹ̀ ilẹ̀ ṣẹta bó ti gbàgbé ni. olú ẹ̀kọ́ ẹ̀kọ́ lè lọ́wọ́ ẹ̀gbẹ́ bí kìíní yẹn kò jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run kó jẹ́ òdodo létí rẹ̀ mọ́ ṣe epo olóńgbò ni ó ti máa ń a àjọ ńdájọ kàkẹ́ ìṣẹ́lẹ̀ nínú bọ̀lá wọn nígbà yìí ń dọ́gbọ́n burúkú kan sí mi ọlọ́mọ sí àmì ẹlẹ́yìn ọ̀ tòun wá ní. ولم يتقبل الآخر فقال لأقتلنك ونبعث المطيقة يقلوب قلوب كفر آه قال في جواب الرقي إنما يتقبل الله من المتقين أتبدل الله من الله من باكيه ولا من تنير الله ما رشيني كان يقول تقول قرأت عليه فقال تقول كيف ينهي kíyèsí àmì ẹni tí ìjọba ń bẹ ní ọpọlọ rẹ̀ bẹ́ẹ̀ ṣàlàyé fún pẹ̀lú yé pẹ̀lú yé tó ẹ̀gàn rẹ̀ nípa nípa máa wá sínú làákàyè ń bọ̀ wà àlàyé wọn ní inú inú inú wọn kà máa bí náà ni tó àdáwò tó wá ń bẹ ní ẹ̀gàn òun náà ni pé ẹni wọ́n mọ̀ kìí ta kìí ro àrò ní ta o ara òsì ní rún kò sì ní ní ìṣẹ̀lẹ̀ kò ní ní ìṣẹ̀lẹ̀ tó ó ṣe ìdúró àwọn àìsàn burúkú tí ò ga tó le òǹkọ́rùn sí ẹ̀mí rẹ̀ náà pẹ̀lú tí owó rí ọlọ́run lọ bí ìyẹnú láti fi fún yà yóò wá dára pé àti òun nìkan òun nìkan òun nìkan náà kò ní fẹ́fẹ́ ló ní òun ní dáadáa tó ẹni tó bá rí báwọn ẹ̀dá gbogbo kálukú iṣẹ́ lórí ọkàn rẹ̀ tó iṣẹ́ lórí ọkàn rẹ̀ àwọn ìpẹ́ tí wọ́n fi ń rọrùn láti fi rí iṣẹ́ ṣe nígbà tí a bá parí ayà yìí àwọn ọ̀nà tí wọ́n fi rí iṣẹ́ ṣe lórí ẹ̀mí èèyàn tí ẹ̀mí ẹ̀ bá jẹ́ ẹ̀mí irú ìṣòro yẹn wà ń bẹ̀ kí ó níwá ìtàn yẹn ọ̀nà tí ẹ̀rọ ń gbà tọ́lọ́ ń gbà yàn wọ́n kú ò ààbò ẹ̀rọ bá wà bá ṣe ṣàlàyé rẹ̀ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀rọ jẹ́ wọ́n ṣe wá ní oníkèéta kódà bàbá mi yóò lọ sí kééta ọmọ tó ní kódà ló bí bá ìyá òun náà ló bí o ó sì mọ sí kééta rẹ̀ òun ni ó yẹ ó sì mọ bí mímọ bí inú. torí bóyá fún ìdí tàbí ó fún ìdí kejì tó kọ́ ṣe wá ní ẹlẹ́gàn هذا رسول الله على محمد وعلى آله وصحبه وسلم. jẹ́ bákanáà ilé tó máa jẹ́ pé ó máa ń gbé pọ́tò fún kò gbé ẹ̀rẹ́ ju mẹ́ra lókìlẹ̀ ń lé àbí àmì ìwé ọ̀rẹ́ ẹ̀rẹ́ fi lẹ̀. na ìbéèrè alákọ̀ọ́kọ́ ẹni tó tó ní ọ̀rọ̀ bọ́ọ̀n ní ọ̀sán tí ó wá lọ́la wáyé pé ara àwọn ti tù tó òun tí nǹkan jáde ní ara rẹ̀ ẹni yẹn àwọn ẹ̀rẹ̀ ọ̀gbà jẹ́ tí ó kàn náà ni àwọn tó wá ṣe pé òun ló ṣe àfọwọ́fà tó ọlọ́run ló gbére gbére tí ó fi di pé ara rẹ̀ mú kí ìtọ́jú wá jáde lára rẹ̀ tó yóò dá àwẹ̀ ọjọ́ yẹn padà kò sì gbọdọ̀ ṣínú di ọjọ́ yẹn náà àmọ́ yóò dá àwẹ̀ yẹn padà ọlọ́run àìlú ẹlẹ́gbẹ̀ẹ́ tó ń sọ́kè fọ́tò tí wọ́n gbé sínú ilé tó bá ṣe pé ní ọ̀kan kan bí tí èèyàn kọjú sí kí ọ̀rọ̀ bá lò pé pé ọ̀kan kan wájú lè lọ sí gbọ́dọ̀ yẹn kó tẹ̀ ní ọmọ wọ́n bẹ̀rẹ̀ wọ́n máa ń lo ilé rẹ̀ kò dáa kí èèyàn kí èèyàn lọ àyè rẹ̀ tí ọba lè ṣe pé òun kí èèyàn ó fọ́tò ẹgbẹ́ òun sí ìbòmíì kàfé ọ̀wá lágbára láti lè ṣe kò dàbí òkè wọn náà pé wọ́n kò lè lò ó pé kí wọn ọlọ́ ọ̀rọ̀ Wọ́n kọ́ mọ́ ọ̀sán lára ẹ̀kọ́ lọ sáàmì. Ṣé ẹ̀rọ ń lọ Canada ọ̀rọ̀ ẹ̀yìn tó di ìgbẹ́ ìlú ìlú ìlú ìlú. Ǹjẹ́ ẹ̀sọ́ wọn lọ ìyẹn àwọn nìkan ní ta sí ìgbẹ́ ìyẹn lọ́sí ẹgbẹ́ ìlú ní àkókò fún Canada fún ìlú ìgbẹ́ irú àwọn obìnrin náà fi ọ̀sán sọ́ọ̀tì ilẹ̀ ẹ̀mọ́ àwọn obìnrin tí ń ta tó olómi yẹn pẹ̀lú nǹkan ṣe fún jọlọ́bà tí ìnáwó rẹ̀ kò sí ní nǹkan ṣe pẹ̀lú omi tí ìnáwó ṣe ń rẹ̀ tó kò sí ó wọ́n níbi tí ìyá tí ó bá di pé bọ́kẹ́tì náà gbé kalẹ̀ àti ẹ̀yà bọ́kẹ́tì ń ṣe kí omi náà máa ta ó ti lè kò sí ìṣù tó oṣù kẹta bí wá ìpè ní wákàtí wọn bí ilé ìyẹn ní ìlú ìwé ìyẹn wá ń gbà sí oṣù kẹta ọlọ. Ẹgbẹ́ mi ní ẹ̀sìn náà wọ́n tún lọ gbàgbé. Ìyẹn tó wá sí ìgbàlọ́ yẹn ní àpà àṣà ẹ̀mí ti dé. Wọ́n bá mi lóògùn tí ẹ̀sìn wọn ṣe ìdúrà kú kí ìyẹn mi lè ná. Ibi tí wọ́n kàn lọ ọkọ̀ lọ́wọ́ ìgbàlọ́ mẹ́tàlá. Ọ̀rọ̀ ẹ̀rọ kò lóògùn nǹkan tó wà nínú àìdíkà lẹ́yìn sọ̀rọ̀ àlùsọ́lọ́m orí tó kún ọba ti kí tàràwé ànábì ní mọ̀nsọ́lá مع الإمام 12 ركعة وسلم حتى سلم معه كيف سلم قلوب العين كان له أجر قيام ẹni yẹn ti lágbájá tó gbogbo òun yẹn kí ọ̀run nínú ọ̀rọ̀mọ́ọ̀dù pé táwọn apákan náà ni pé kí ìnáwó gbìyànjú tó wọ́n ti yàn kí jù wọ́n kàn láyé lọ èyí tí ó ṣèkì jù nìyẹn èyí tí wọ́n kì jù wọ́n kàn lọ. tí wọ́n ti wá ti lálẹ́ yẹn kò ní ìfẹ́ tuntun kí ní òru mọ́ tí wọ́n ká kọ̀ọ̀ hàn gbàtí àwọn akọ́yẹ̀ ó jí lóòótọ́ ìpínlẹ̀ kí wọ́n fẹ́ kàn sọ́ kí wọ́n ti ìfẹ́ lọ rí kiri jama wọ́n ti wọ́n ti rí kiri jama bí ba lẹ́lẹ̀ yẹn rí kiri jama tán farabalẹ̀ kí tó ìyẹn ti lọ́dá oríṣi tó tó dìde kí lóru wọn kó máa ṣe ìbáàdà ní wọn kápọ̀ án tó wọ́n mọ̀ àyà. Assalamu alaikum warahmatullahi tó dàgbà nígbà wá fẹ́ wẹ̀ wọ́n tún wá ma ní kí fún ajá nígbà tó ti pọ̀ tán ṣé ẹni wọ́n tún tún rẹ̀ ní òdì lẹ́gbàá ló ti rẹ̀ lẹ́yìn obìnrin tó ń rẹ̀ ṣe fẹ́yìn tó ti wá mára kó wá wẹ̀ lẹ́yìn ibi ọjọ́ méjì àbọ̀jọ́ mẹ́ta ó tún wá kí ní èdè wọn ni tí yóò gba àwọn àwẹ̀ tí ó ti lọ báwọn ọjọ́ tẹ́lẹ̀ wò kẹ́jọ́ tó yọ ní àbí òdòdó Nam ẹni tí ó tọ́kọ́ wẹ̀ tó jẹ́ ìwẹ̀ ìjọba lẹ́yìn ìgbà tó wẹ̀ tán ó wá torí pé nǹkan tó ń tó jáde tó bá ṣe pé ìtumọ̀ àkọ́kọ́ ẹ̀ náà ni ọba wa kò ní ìdíkó tó wẹ̀ lé tó jẹ́nẹ́rà nínú ẹ̀ náà tó àlọ́lá ní yóò tó náà ni yóò ṣe tí ó ti àkọ́kọ́ ẹ̀ náà ni kò tí kò tí kan bẹ́ẹ̀ náà pé ó sọ ní ibi ti nǹkan mí lọ́tọ̀ọ́ tó tó wá tó ìpínlẹ̀ lọ́wọ́ àti tó tó fi ìmọ̀mí ìyẹn tó tó wá ọjọ́ pé ó sọ̀rọ̀ wẹ́wẹ́ mí ìyẹn náà ní tó ṣe pé irú ìkàbá yẹn wọ́n dẹ̀ ọ̀wọ́n láti máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò obìnrin tí ó ti rí pé hẹ́ẹ̀dì mo ti parí tòun tó wá bẹ̀rẹ̀ ìjọba ìjọba ìjọba kẹta wọ́n tó rí pé hẹ́ẹ̀dì yẹn tó wá ìjọ yẹn nìkan náà ni yóò tún dá padà pẹ̀lú dáta àwọn lọ́wọ́ ti gbà yẹn pẹ̀lú dá padà pẹ̀lú ti rí àpẹẹrẹ tó ti parí wọn kò lè sọ pé kí ó tó ti ó ti kó ti parí lóbi kọ́ wẹ̀ kí ó gbà rẹ̀ kò sì rí láwùkọ́ ọgbà níjọ ẹlẹ́kejì. ọjọ́ àkọ́kọ́ òun ní ọjọ́ ẹ̀kejì tòwó tó wọ́n ti pé ara rẹ̀ ti mọ́ nígbà yẹn nítorí wọn mú ẹ̀yìn jáde ní ọ̀sẹ̀ ta yẹn ọlọ́run bá ní náà ní ó mọ̀ àwọn tó bá ti pé ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ náà bá ní tó sọ́kùn ààwẹ̀ tó ti dá lọ́jọ́ ìgbà ọlọ́run àìsàn. lọ́dún ọ̀gá tó ọdún tí ó ṣe nǹkan lọ́dọ̀ rẹ̀ tó wà pé ó wà mára ní áfà mangrove ṣé yóò pé lórí àti áfìn tàbí ìṣáájú tàbí ìṣe. wọ́n ṣe kó bá rí pé àsìkò mọ́tòrò ní ara àwọn mẹ́yà tó ẹ́ áfà ìṣá ẹ̀ yóò pé mọ́tòrò àkọ́rọ̀ bẹ́ẹ̀ náà lè kí ìṣá náà torí mọ́bílà ti ṣá pẹ̀lú wọn tó lọ́nà ara wọn ló fi mọ́bílà tó fi ṣá àwọn kò ní kí lóra ti ásìlì kéré tó wọ́n bí àkọ́kọ́ rùn sí ìrìnlẹ̀ tó lọ àwọn náà. nínú ìyá ìta ara ó ti lọ káàdì òṣèlú bá lójú ọmọ ìdìbò ìpínlẹ̀ kan pípẹ́ bá ní àwọn ọjọ́ pé ìyáwó pé ẹ̀ bá ṣe dáadáa kọ́láì ẹ̀ máa ń mú ìdìbò ìdìbò àwọn ẹ̀yẹ́ tó àwọn ènìyàn tí ẹ̀ ní ìgbéra fún wa ẹ máa lọ́dọ̀ wọn máa rí. èèyàn ní ìlera fún ọ tòun tó báyìí kí èèyàn wọn sọ fún àwọn ènìyàn lè yọ̀wọ̀n sọ fún ọ. tò lápòjú rí bóyá ọ̀rọ̀ amọ́tò kan ní ìpín tó wọ́n sọ wọn fara ní ìpínlẹ̀ tó tó yé ẹ̀ka bẹ́ẹ̀ ìgbé ẹ̀dọ̀ tó ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ẹ̀dà one thousand ní ìdí báwọn tó ohun tí wọ́n máa ń ṣe wọ̀nyí iṣẹ́ máa ṣe wọ̀nyí kò kí ṣe pé kí wọ́n ní ẹni tí ń yàrá fún yóò pàpọ̀ lórí lábúrú tó lè ṣe fún ẹ̀kọ́ náà wá ní àbúrú ṣe yàn ọmọ ọ̀rọ̀ àìrìn tó wà ṣáà lọ́kọ̀ọ́